mo wà ń bìbà yẹn ẹ ṣeun. ẹ ṣeun gan bàbá ẹ bá wa gbóhùn sókè. yà ẹ ṣeun so mo wà ń bí so um, mo ń gbìyànjú nítorí lánàá mo ti ṣe àwọn nǹkan tí a fẹ́ mo ti kọ àwọn nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lélẹ̀ so mo wá fẹ́ ṣí ẹ̀rọ ayárabíàṣá mi láti so màá máa sọ̀rọ̀ látòrí um, àwọn àkọọ́lẹ̀ oríṣiríṣi so màá máa mú síra wọn náà ni so èmi kàn fẹ́ sọ pé ehm, bó tiẹ̀ jẹ́ pé ehm, iṣẹ́ tèmi ni nípa iṣẹ́ ìwádìí nípa ìmọ̀ ẹ̀dá èdè ìmọ̀ ẹ̀dá èdè tá à ń pè ní linguistics ní èdè òyìnbó ehm, àìmọye ìgbà ló jẹ́ pé nǹkan èèyàn kì í mọ̀ tán so àwọn nǹkan wà tó jẹ́ pé tí n bá fẹ́ ṣe àṣesọ tàbí tí n bá ṣe àṣìṣe níbìkan oníkà everybody gbogbo wa la ní àǹfààní láti tọ́ mi sọ́nà kò sí pé èèyàn ò mọ nǹkan tán ṣe yín so um, nǹkan tí mo fẹ́ sọ nìyẹn so a máa bẹ̀rẹ̀ pẹ̀lú. ẹ má bínú àrẹwọ samuel bàbá wa ọláyínká adésínà wà níbí oníwádìí ìtàn àti oníwádìí ìjìnlẹ̀ náà làwọn náà so ah. bẹ́ẹ̀ ni wọ́n wà ní kalẹ̀ ṣóye ẹ̀hún wọ́n dẹ̀ tún jẹ́ bàbá wọn mọ̀ nípa ifá dáadáa wọ́n jẹ́ bàbá nífá àbí bàbá mùsùlùmí <laughs> bàbá nífá babaláwo wọn ò fi ṣe ṣe o ṣùgbọ́n wọn nímọ̀ nípa ẹ̀ ẹni mm-hmm, fanọ́dẹ wà níkàlẹ̀ mm-hmm, àwọn gbọ́ngàn ní àtúkọ̀ ètò ìní bẹ́ẹ̀ ni. ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ báyìí nítorí mi ń fẹ́ máa kí wọ́n dàbí pé <laughs> ẹ̀wọ̀n kí n gbàdá sọ̀rọ̀ níjọ́ yẹn mo fẹ́ ní kí n má mi fẹ́ dá ṣe <laughs> dá kí àwọn tó mọ̀ nípa because tó mọ̀ nípa àṣà Yorùbá dáadáa ìmọ̀ ẹ̀dá èdè lèmi kò ń ṣe pé mo fi bẹ́ẹ̀ mọ̀ nípa àṣà ẹ má bínú mo fẹ́ kúrò níbi tí ariwo wà ní kí n bá lè dúró sí àti pé mi ò ríran dáadáa glasses mi mò ń wá báyìí. Um, okay so nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lórí àkọ́kọ́ nǹkan àkọ́kọ́ tá a máa sọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ni um, nípa èdè Yorùbá tá bá tiẹ̀ ń wò ó pé kí ló ń jẹ́ ṣé mo lè bẹ̀rẹ̀ báyìí. ẹ tẹ̀síwájú bàbá. ok ok tá bá tiẹ̀ ń béèrè pé kí ni um báwo ni èdè Yorùbá ṣe jẹ́ kí ni eh, kí ni àwọn um àwọn tí ó àwọn nǹkan tó yẹ kó parapọ̀ mọ́ àwọn èdè Yorùbá mo fẹ́ bẹ̀rẹ̀ láti nǹkan tí à ń pè ní um kúlẹ̀kúlẹ̀ language background Yorùbá jẹ́ èdè tí a mọ̀ sí, tí a pín sí ẹ̀ka Niger Congo. Èyí túmọ̀ sí pé àwọn èdè tí wọ́n ń sọ nípa ní um odò Niger àti river Niger àti Congo area. Ó wà lára àwọn tí wọ́n sọ nípa nísìnyí ó túmọ̀, ó tún, a tún wá pín in sí Volta Congo. Yorùbá ta bá wò bí àwọn um iṣẹ́ ìwádìí um ti um àìpẹ yìí ó jẹ bíi mílíọnù bíi ó ju mílíọnù bíi ogún lọ tó ń sọ yorùbá nílẹ nàìjíríà tá bá tún wá ka àwọn tí ó wà ní benin republic àwọn tó wà ní um ghana ní west africa ńbí á máa lọ tó bíi thirty tàbí bíi nǹkan ó yé yín so àwọn tó ń sọ yorùbá ní ilẹ̀ áfíríkà lásán wọ́n á fẹ́ máa tóbi wọ́n á máa wọ́n ju thirty million lọ ká wá ka àwọn tó wà ní òkè òkun bí àwọn àwọn tó wà ní diaspora ó pọ̀ lọ bẹ́ẹ̀ so tá a bá wo Yorùbá dáadáa tá a bá ní kí á pín Yorùbá gẹ́gẹ́ bí ilẹ̀ ká fi ilẹ̀ tí wọ́n ti ń sọ Yorùbá pín Yorùbá sí a lè wò pé tá a láti um Jẹ́bà nínú ilẹ̀ Nàìjíríà ká wá wá sọ́wọ́ ìsàlẹ̀ ká lákàkò láti jẹ̀bà tó súnmọ́ ìlọrin tó súnmọ́ kwara eh, tó wà ní kwara state ká pín in sí amadé ọ̀yọ́ ọ̀ṣun um ehm, oǹdó ká wá sísàlẹ̀ bẹ́ẹ̀ títí dé benin republic a máa kọjá èkó à jáde kúrò nàìjíríà so àwọn tí ìdí tó fà á ni pé àwọn ìdí tó fà á ni pé a fi kúrò nàìjíríà tá a fi lọ sí tá a bá pín yorùbá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan á máa gba orílẹ̀-èdè méjì, á gba Benin Republic, á gba ìdajì ilẹ̀ Nàìjíríà tí a wà nínú ẹ̀. So àwọn òyìnbó amúnisìn ló fa ìdí tó jẹ́ pé wọ́n fi pín èèyàn kan tó jẹ́ Yorùbá sí ọ̀nà bíi méjì, ọ̀nà bíi mẹ́ta. Ta bá tún wò ó, àwọn ẹ̀yà kan wà ní Ghana, ẹ̀yà kan wà ní Ghana, tọ́ díẹ̀ nínú wọn wà ní Togo tí wọ́n ń pè ní ewé or ewé bí bí oníkálukú bá ṣe mọ̀ wọ́n pè sí. Àwọn kan á pè wọ́n ní ewé, àwọn kan á pè wọ́n ní ewé. Àwọn náà wọ́n dá, ta bá béèrè lọ́wọ́ wọn pé níbi orírun, níbo ni orírun àwọn ewé people, wọ́n máa sọ wípé Ilé-Ifẹ̀ làwọn ti wá. Bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń pè ní Gan tán wà ní ilẹ̀ Ghánà, wọ́n nígbàgbọ́ pé orísun wọn ilẹ̀ Yorùbá náà ni. Wọ́n á sọ wípé Ilé-Ifẹ̀ làwọn ti wá pàápàá tẹ́ ẹ bá wo èdè Ghana, èdè Ghana wà ní àwọn èdè tó jẹ́ pé ó fara súnmọ́ èdè Yorùbá. Nísìnyí ta bá fẹ́ kíyàn pé ní Ghana pé ‘ẹ káàbọ̀, a máa ní ‘àkóàbà’. Oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ló wà nínú um tó fara súnmọ́ èdè Yorùbá gidi gan tó jẹ́ pé ta bá wò ó, ẹ́ fẹ́ẹ̀ lè máa sọ pé um Yorùbá lẹni yẹn ń sọ ẹ lè sọ pé ẹ̀ka èdè Yorùbá kan lẹni yẹn sọ tẹ́ bá wo àwọn ọ̀rọ̀ yẹn ní àkọsílẹ̀. So gẹ́gẹ́ bí èdè Yorùbá ṣe jẹ́ nìyẹn. Ta bá dẹ̀ wò ó nínú àwọn èdè tá ń sọ ní Nàìjíríà, àwọn èdè èdè tó jẹ́ pé ti kọ ọ́ lẹ̀ tó ní àkọsílẹ̀ tó pọ̀ jù nínú èdè Nàìjíríà ni èdè Yorùbá yàtọ̀ sí èdè Haúsá o tó jẹ́ wí pé nítorí um tí wọ́n darapọ̀ mọ́ àwọn um àwọn àwọn ará àwọn arab àwọn arab ló jẹ kí wọn máa ló jẹ kí wọn pé àwọn náà lọ tún síwájú nípa kíkọ kíkọ sílẹ nítorí wọn ti ń kọ haúsá sílẹ tipẹ kí wọn tó bẹrẹ sí wọn tó bẹrẹ sí kọ yorùbá ṣùgbọn tí a bá wo pé àwọn wo ló bẹrẹ sí kọ ló bẹrẹ sí um mú ìmọ òye wọn ní ní ọ̀nà kan láti máa àwòsẹ́ẹ̀tì mọ̀ á lédè òyìnbó láti máa store èdè wọn ìmọ̀ àti àṣà wọn a lè ní Yorùbá nítorí tá a bá wo Ifá bí àpẹẹrẹ ńsìnyí ó dàbí coding system láti máa ẹ mọ̀ tẹ́ bá lọ sí library tẹ́ bá fẹ́ gbàwé ó ní bọ́n ṣe ń catalog ó ní bọ́n ṣe ń catalog àwọn ìwé tí a fẹ́ gbà ní library gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ni àwọn binary coding Ifáṣeré lójú tèmi Bímpé ẹ ti ní kóòdù fún oríṣiríṣi ìwé tàbí ìtàn tí ẹ fẹ́ gbà so lọ́dọ̀ lọ́nà yẹn a lè sọ wípé Ifá àwa Yorùbá a ti ní ọ̀nà láti máa gbé ìmọ̀ wa kalẹ̀ tó jẹ́ pé a connect a lè ní a lè ní Ifá ní hardware like ọ̀pẹ̀lẹ̀ sorry the plate of the definition plate and everything àti ekin òun ni hard òun ni hardware Why the software is the mind of the human being. So wọ́n máa lo hardware yẹn èyí tó jẹ́ pọ̀pẹ́ láti access um um èrò tí ó wà nínú wọn. Bí àpẹẹrẹ ńsìnyí, mo lè ṣe àlàyé bí ìyẹn ṣe jẹ́. Tí babaláwo bá dáfá, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ pé nǹkan tí babaláwo ń sọ kò ń ṣe pé ọfọ̀ tàbí ó ń ṣe nǹkan, ó kàn ń ránra ẹ̀ létí. Bí àpẹẹrẹ, á ní um má fibi pere, má fire pebi, má fòlòlò fọhùn má mómùú lómùú nǹkan tí babaláwo ń sọ bí um ọ̀gbẹ́ni Túndé Adébọlá ti sọ Dr. Túndé Adébọlá tó ṣàlàyé nínú ọ̀rọ̀ ẹ̀ nígbà kan ó sọ pé nǹkan tí Ifá ń sọ níbẹ̀ yẹn ni wípé babaláwo ń ránra ẹ̀ létí pé nǹkan tóun system tóun ń lò yìí o gẹ́gẹ́ like every computer system ó lè ṣe àṣemáṣe ó lè mú false negative ó lè mú false positive ó lè mú ó lè wà ambiguous ambiguity má fòlòlò fọhùn òlòlò is ambiguity in that case ó lè wà ambiguous èdè tí Fálẹ̀mí ó lè má yé èèyàn ó ń rán èèyàn létí pé àwọn kìíní ó possible ó yé yín so tu tá a bá wò lọ́nà bẹ́ẹ̀ yẹn ó jẹ́ pé logical statement làwọn ọ̀rọ̀ yìí so ní ìlànà yẹn a lè sọ pé Yorùbá ó ní ọ̀nà tí wọ́n fi ń um tó fi ń record um tí wọ́n fi ń ṣe àkọ um ìrántí àti àkọsílẹ̀ um èdè um èdè àṣà sínú Ifá. So ní ọ̀nà bẹ́yẹn kò ń ṣe ta bá wò yẹn ó ma jẹ́ pé Yorùbá ló ní history àkọsílẹ̀. So ta bá wò ó lọ́nà ó ma ní Yorùbá ló ní history àkọsílẹ̀ jù. Ta bá wò lọ́nà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé à ń wò ó lọ́nà ká máa fi báírò kọ nǹkan sílẹ̀ àbí ká máa fi pátákó kọ nǹkan sílẹ̀ á sọ pé àwọn Haúsá ló ní nítorí wọ́n ní al Arabic script tí wọ́n yá láti àwọn Arab tí wọ́n wá láti òkèèrè àwọn Mali true pẹ̀lú ìbáṣepọ̀ wọn pẹ̀lú Timbuktu um kí ó tó di wí pé Usman Fodio dé ó da gbogbo ẹ̀ rú um mm-hmm. táwọn òyìnbó náà dé tí wọ́n ṣe èyí náà máa ṣe. So lọ́nà yẹn um, That is, for me, that is the background for Yoruba culture. So, yàtọ̀ sí pé Yorùbá ní èdè èdè Yorùbá tí mo sọ yìí, èdè Yorùbá jẹ́ èdè alohùn. Gẹ́gẹ́ bí nǹkan tí mo nǹkan tí mo súnmọ́, èdè Yorùbá jẹ́ èdè alohùn. Kí là ń pè ní alohùn? Alohùn is tone. Tí bá sọ pé àṣá, àṣà, àṣà, àṣá, àṣà, àṣà, ohùn tí mo fi gbé àwọn consonant àti vowel yìí ohùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìgbóhùnsókè ìgbóhùnsódò mi nípa bí mo ṣe ń pe àṣá àṣà àṣa ó mú um um ó mú ìyípadà wá ní àwọn ìtumọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan yìí. Ohùn tí mò ń gbé sókè yẹn là ń pè ní tone nínú um ìmọ̀ ẹ̀dá èdè linguistics. So gẹ́gẹ́ bí ohùn tá à ń gbé sókè yìí Yorùbá tún ní ọ̀nà tó jẹ́ pé a fi ń lo oríṣiríṣi ohun nǹkan tí a fi ń kọ orin láti fi máa sọ̀rọ̀ bíi dùndún bí àpẹẹrẹ dùndún, a lè fi dùndún lu ohùn yìí tí n bá lo dàndán, àṣá, dàndàn, àṣà, dandan, aṣa right? so um gẹ́gẹ́ bí ìyẹn tún túmọ̀ pé kò ń ṣe pé a kàn àwa Yorùbá kàn ń sọ èdè lásán, a mọ ìmọ̀ tí ó wà nínú èdè wa. We are the first analysts of our own language for ó dẹ̀ wá bẹ́ẹ̀ so tí a bá mọ àwọn nǹkan báyìí á mọ̀ pé èdè tá a ní a kò sí pé à ń sọ̀rọ̀ lásán àwa Yorùbá a mọ ìmọ̀ ìjìnlẹ̀ nípa èdè, àṣà àti nǹkan tí à ń ṣe kò ń ṣe pé ẹnìkan á wá dé á wá fi ẹ̀kọ́ tanná fún wa pé oh nígbà táwọn òyìnbó dé o ná kọ́ wa ní nǹkan báyìí, irọ́ yorùbá ti ń ṣe gbogbo àwọn nǹkan báyìí kí òyìnbó tó dé a ní oríṣiríṣi ìmọ̀ nípa ìmọ̀ ẹ̀dá ìmọ̀ èdè wa ó yé yín yàtọ̀ síyẹn a tún ní àwọn nǹkan kan tá ń pè ní idiophones màá ṣàlàyé fún yín tí n bá sọ bénbé bẹ̀m̀bẹ̀ bàm̀bà tẹ́ bá rí mò ń lo consonant kan náà ṣùgbọ́n nǹkan tí mò ń yí padà ni vowel bénbé kéré jù ó kéré ju bẹ̀m̀bẹ̀lọ right ó bàǹbà tún wá tóbi ju bẹ̀m̀bẹ̀ lọ nínú ìmọ̀ ẹ̀dá èdè um, tá a bá wò ó dáadáa tẹ́ bá wo gbogbo àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n ó a fi ń ṣàlàyé bí nǹkan ṣe kéré bí nǹkan ṣe tóbi ní gbogbo ìgbà a máa ń associate a mọ́ nǹkan tó kéré ẹ e mọ́ nǹkan tó tóbi ju é lọ á mọ́ nǹkan tó tóbi ju àwọn nǹkan tó kù lọ so tí nǹkan bá tóbi gbàǹgbà a la máa ń lò fún làǹlà lẹ̀nlẹ̀ right tí má sọ pé kónkó kéńké kàǹkà kẹ̀ǹkẹ̀ ẹ rí pé tẹ bá wò lọpọlọ yẹn máa ń pé kàǹkà tí mo sọ yẹn nǹkan yẹn tóbi nìyẹn ó yẹ yín so kíní là ń pè ní idiophones and nínú ìmọ̀ ẹ̀dá èdè òun ló fi máa ń sọ fún wa pé àwọn um ìbáṣepọ̀ tààrà wà nínú ọ̀rọ̀ àti ìró ìfọ̀ tí a fi pèé nínú èdè Yorùbá. So, màá màá mẹ́nu dúró púpọ̀, mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ tó má dàbí ń pé mo máa ṣi àwọn èèyàn lọ́kàn nítorí àwọn nǹkan tí mo sọ yìí ó pọ̀ sílẹ̀ kó má dàbí pé màá lose audience. So, mo fẹ́ kí ẹní bá ní ìbéèrè kán béèrè kí n tó bọ́ sí um um topic kejì. ìbéèrè tàbí àfikún tó bá fẹ́ fi kún nǹkan tí mo sọ yìí sílẹ̀ tàbí um tó bá fẹ́ béèrè nípa àlàyé pé kí n ṣàlàyé sí dáadáa wọ́n lè um ẹ ṣeun ta ló ní ìbéèrè ta ló ní àfikún ta ló ní àlàyé tí wọn fẹ fi kún àbí nǹkan tí wọn ṣàlàyé tó bá rúni lójú ẹ jẹ kí á gbóhùn wa sókè kí á sọrọ ẹyin tẹ ẹ wà nísàlẹ ẹ lè wá sókè o kẹ ẹ fi àtẹránṣẹ ránṣẹ sí ìyánífà wọn máa bá yín kà ẹ dẹ lè fàtẹránṣẹ ránṣẹ sí àlejò pàtàkì wa náà àwọn náà wọn máa lè kà á wọn láti dáhùn ìbéèrè náà um bó ṣe jẹ um ẹ bá wa gbóhùn sókè tí ò bá sẹni tó ní ìbéèrè um ó máa dákẹ lọ sínú ẹkọ yẹn kí ẹ bá wa tẹsíwájú nínú ẹ. tí a bá rò pé ẹ ẹ lè sọ lóyìnbó èmi náà ẹ máa rí pé nígbà tí mò ń sọ̀rọ̀ kò ní pé yorùbá mi fi bẹ́ẹ̀ jagere bẹ́ẹ̀ ẹ lè sọ lóyìnbó gbogbo wa náà á mọ̀ pé um ìmúbọ̀sípò àṣà yorùbá là ń gbìyànjú láti ṣe so lásìkò yìí oníkálukú á bó ṣe jẹ́ kò um ẹni tí ò ti máa sọ èdè yẹn tẹ́lẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní sọ á máa fi gbogbo ẹ̀ mọ́ra wọn so nítorí ẹ̀ náà ni ẹni bá fẹ́ béèrè ó lè béèrè lóyìnbó so nísìnyìí màá màá lọ sí nípa topic kejì nípa èdè Yorùbá àti orin kí ni um ìbáṣepọ̀ tí ó wà láàrin èdè Yorùbá àti orin àti wí pé báwo ni orin èdè orin àti èdè Yorùbá ṣe jọ technology màá fún yín lápẹẹrẹ tabawu ló ta gbogbo wa ta wà níbàyà mọ̀ nípa artificial intelligence or natural language processing natural language processing màá ṣàlàyé ẹ̀ bí nǹkan bí nǹkan láti lò màá lo àpẹẹrẹ kan nísìnyìí tẹ tẹ bá mú fóònù yín dání tẹ bá sọ̀rọ̀ sí fóònù yín ó lè fọhùn padà sí yín pé tẹ bá ní hey google what is who is the president of this country ó máa ṣe iṣẹ́ ìwádìí nípa kínní yẹn á dẹ̀ fọhùn padà. So, mímú kí machine àbí nǹkan tí ò ń jẹ́ bíi ṣìgìdì kó múmú ṣìgìdì sọ̀rọ̀ padà sí èèyàn tàbí ọ̀sanyìn ó yé yín ta bá wo machine ta bá wo kọ̀m̀pútà ńsìnyìí ó lè sọ̀rọ̀ padà bí ọ̀sanyìn náà lòun náà ṣe jẹ́ ta bá wò ó bẹ́yẹn. So, múmú ṣìgìdì tàbí ọ̀sanyìn sọ̀rọ̀ padà séèyàn òhun la máa ń pè ní ó wà lára àwọn um iṣẹ́ ìwádìí tí ó jẹ́ natural language processing so tá a bá bèrè pé báwo lè ṣe wá jọmọ́ yorùbá orin báwo ló ṣe jẹmọ́ yorùbá orin àti technology tí mò ń sọ ìbéèrè tí mo ó yẹ ká béèrè pé ṣáwọn tí ó bí wa àwọn àwọn tí wọ́n dá àwọn ancestors wa ní yorùbá ṣáwọn náà ní ní ìgbà kan ṣé wọ́n ronú láti ṣe machine láti ṣe natural language processing or machine learning ṣé um ìdáhùn mi sí ìbéèrè yẹn ni pé bẹ́ẹ̀ni, àwọn bàbá tó, àwọn ará, àwọn àwa Yorùbá, àwa náà ní ìgbà kan a gbìyànjú láti jẹ́ kí machine kó sọ̀rọ̀ and ì um ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn màá sọ ìtàn díẹ̀ kan, màá fẹ́ jẹ́ kí àwọn bàbá wa tó mọ̀ nípa Ifá dáadáa kán ràn mí lọ́wọ́ ńbì bàyìí tí n fẹ́ ṣe àṣìṣe so wọ́n lè unmute tán sọ̀rọ̀ tí n bá fẹ́ ṣe àṣìṣe ńbìkan tá a bá bá àwọn àyàn sọ̀rọ̀, àwọn ìdílé àyàn wọ́n máa ń sọ wípé ìlù màá màá tiẹ̀ béèrè lọ́wọ́ bàbá, bàbá ìlù wo nínú àwọn ìlù tó wà nínú àbáláyé nílùú Yorùbá, ìlù wo ló jẹ́ pé olórí ìlù tó jẹ́ pé bàbá gbogbo wọn tó bí gbogbo wọn? um ni olórí ìlú, inú ẹ̀ sì lìlù tí a gbọ́ èdè rẹ̀ jù tó lẹ́nu láti sọ̀rọ̀ tààrà tí ò kó lólùtọ́ sọ̀rọ̀ gaara dòdò. mo ń bèrè pé èyí tó jẹ́ bàbá tó jẹ́ bàbá fún gbogbo ìlú. gúdúgúdú ni bàbá àlù gúdúgúdú. Mhm. gúdúgúdú ẹ ṣeun ìbéèrè ó dàbí pé mi ò béèrè bẹ́ẹ̀ bàbá àlù ni mo yẹ kí n béèrè bàbá àlù ni nǹkan tí mo fẹ́ sọ so bàbá àlù gúdúgúdú ni tàbá bẹ̀ wo gúdúgúdú lẹ́yìn gúdúgúdú bí ìtàn Ifá ṣe sọ gúdúgúdú ni bàbá àlò ẹ ṣeun ààrẹ um jẹ um ààrẹ asùnyẹrẹ gúdúgúdú ni bàbá àlò ìyẹn nígbà tí wọn ṣe gúdúgúdú tán wọn wò ó pé nǹkan tí àwọn nǹkan tí àyàn fẹ́ gúdúgúdú ò ṣe dáadáa wọn ṣe bàtà nígbà tán ṣe bàtà wọn ṣe omele bàtà omele bàtà bí omele bàtà nígbà tí wọ́n ṣe omele bàtà tán wọ́n ṣe oríṣiríṣi ìlù sí i nígbà tó yá wọ́n wá ṣe dùndún tí a bá wo gbogbo àwọn ìlú yìí tá a bá wo gẹ́gẹ́ bí development is like any iphone one iphone two iphone three iphone four títí di iphone eleven ó yé yín tá a bá wo gẹ́gẹ́ bí gúdúgúdú bí the first um, àkọ́kọ́ version tó kọ́kọ́ ṣe kò fi bẹ́ẹ̀ kò lè sọ̀rọ̀ jágeere tó kí lorúkọ ẹ gẹ́gẹ́ bíi um bàtà gúdúgúdú ńsìn ó lè lo ó lè lu ohùn méjì ṣùgbọ́n tá a bá lu tá a bá lu gúdúgúdú nìkan a lè gbọ́ nǹkan tí gúdúgúdú ń sọ dáadáa nítorí wọn development ẹ̀ kò wá advance even though òun ni bàbá òun ni àkọ́kọ́ ṣóyè yín tá a translate story yẹn from a uh, from a logical perspective from a uh, from a uh, engineering perspective right gúdúgúdú ló kọ́kọ́ ṣe òun ní version one ṣùgbọ́n kò nítorí ẹ̀ lòun ò fi já gere tó so láti improve lórí láti ṣe ìlọsíwájú sí lórí development wọn wọ́n ṣe bàtà tá a bá wo bàtà bàtà ní ojú méjì ojú kan ó ń lu um ohùn kan ojú kejì lè lu ohùn méjì ó yẹ yín now which means nígbà tó ń ṣe bàtà wọ́n improve lórí nǹkan tí gúdúgúdú ń ṣe tẹ́ bá wo dáadáa mọ̀ pé ó dàbí pé bàtà ó dàbí pé ojú gúdúgúdú méjì ló ní ńlá kan kékeré kan ó yẹ yín so wọ́n improve lórí tàbá wò ó gẹ́gẹ́ bí èdè yẹn gẹ́gẹ́ bí nǹkan tó sọ pé eléyìí bí eléyìí eléyìí bí a mọ̀ ń pé àwa Yorùbá náà mọ̀ ń pé ìlú ò lè lóyún ó yẹ yín ìlú ò lóyún ṣùgbọ́n lówe la máa ń sọ̀rọ̀ tàbá wò bẹ́ẹ̀ yẹn ó yé yín lò lé lóyún tá bá ní gúdúgúdú ló bí eléyìí ìyẹn mì pé lójú tèmi ìyẹn mì pé eléyìí la kọ́kọ́ ṣe ló kọ́kọ́ wáyé ìmọ̀ gúdúgúdú ló bí ìmọ̀ bàtá ìmọ̀ bàtá ló bí ìmọ̀ àwọn ìlù tó kù tá a fi dé orí dòdò ó nǹkan tí a bá wò bẹ́ẹ̀ yẹn gúdúgúdú lọ́kọ̀ọ̀kan òun ni version one bàtá ni version two wọ́n improve nígbà tó ní pé gúdúgúdú ò lè gbé ohùn dòrémì yẹn dáadáa wọ́n ṣe bàtá nígbà tó ní pé bó tẹ̀ pé bàtà lè gbé ó lè sọ dòrèmí dáadáa kò lè sọ dáadáa wọ́n gbé um, omele bàtà tó lè ràn gúdúgúdú lọ́wọ́ sí. nígbà tó yá tẹ bá wá wo dùndún dùndún wá dùndún wá jẹ́ advanced level of láti máa gbé ohùn gẹ́gẹ́ bí nǹkan ààrẹ asùnyẹ̀rẹ̀ ṣe sọ ohùn dùndún ó lè sọ̀rọ̀ dáadáa ó yẹ yín òun náà ó tiẹ̀ ní nǹkan tí àwọn àwọn kí lorúkọ ẹ̀ máa ń sọ tó máa sọ pé akólòlò ni um um bàtà ṣùgbọ́n ọmọ ẹ̀ tó jẹ́ dùndún òun ló lè pe bàbá dáadáa nítorí bó ṣe wà yẹn dùndún ta a lè compress ẹ̀ is like the vocal cords the larynx the strings strings tó wà nínú àwọn okùn yẹn variation ẹ̀ a lè compress ẹ̀ to anywhere we want and ohùn tá à ń gbé àdá àdá àdá ohun tá à ń lò yẹn tá a fi ń gbé ohùn sókè tá a fi ń gbóhùn sí ó wá láti tọ́nà àlà ó wá láti tọ́nà tọ́nà là ń pè ní vocal cords of the larynx ó yé yín tọ́nà is the vocal cords of the larynx ó wá láti inú tọ́nà so tẹ bá wò dáadáa àwọn strings yẹn is an imitation of tọ́nà which is the vocal cords of the larynx so in a way àwọn tí wọ́n bí wa nílẹ̀ Yorùbá wọ́n ti ṣe wọ́n synthesize wọ́n gbìyànjú láti lójú tèmi o wọ́n gbìyànjú láti synthesize ohùn ni so to me ìlú yorùbá bó ti jẹ́ pé à ń lò fún orin oyè yín àti ní àwọn ìlú míì tá a máa ń lò fún orin o ṣùgbọ́n àwọn ìlú tó ń sọ̀rọ̀ dáadáa is an effort of Yorùbá to do speech synthesis so they were able to synthesize um, um, àmì ohùn ohùn tó wà nínú èdè Yorùbá òhun ló jẹ́ pé tí dùndún bá sọ̀rọ̀ dáadáa ó máa ń já geere yàtọ̀ sí bíi bí bàtá bá sọ̀rọ̀ tàbí tí gúdúgúdú bá sọ̀rọ̀. Ó dẹ̀ bá ìtàn tí wọ́n sọ lọ ń pé gúdúgúdú ni ó bí bàtá, bàtá ló bí um ló bí dùndún, ó yé yín, ló dẹ̀ wá dùndún yẹn náà ló wá bí gángan nígbà tó jẹ́ pé a lè fẹ́ máa gbé e kiri, wọ́n ṣe kékeré ẹ̀ tó jẹ́ pé ó ṣe é gbé kiri it's like mm. ní ìsinyìí tẹ bá wo oríṣiríṣi fóònù ló wà èmi àrí gbangba èmi àrí kónkó mm. mm-hmm. àwọn tí wọ́n bí wa speech sentences ìbéèrè tó yẹ kí a béèrè ń pé nígbà táwọn Yorùbá ṣe kinní yìí ṣé wọn ò ṣe gbìyànjú láti ṣe má láti ṣe tó lè sọ consonant tó lè sọ vowel wọ́n gbìyànjú agbìyànjú bí àpẹẹrẹ ń sìn bàtà gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí Amanda villar in two thousand and sixteen tó sọ nípa bàtà ń pé bàtà lè ní bàtà ní um um components ability to drum consonants and some vowels bọ̀ kò ń ṣe gbogbo fáwẹ́lì ó lè gbé fáwẹ́lì bíi i i u àti a ó lè ṣe ìyàtọ̀ láàrin àwọn fáwẹ́lì yẹn ó yé yín ṣùgbọ́n ìyàtọ̀ yẹn ò fi bẹ́ẹ̀ pọ̀ tó ìyẹn túmọ̀ pé àwọn tó àwọn tí àwọn ancestors wa nílẹ̀ yorùbá àwọn náà ní ó ń gbìyànjú láti ṣe speech synthesis ó yé wọ́n gbìyànjú láti ṣe speech synthesis màá dẹ̀ fún yín lápẹẹrẹ kí ni àǹfààní kíní lè ṣe fún wa ní ọdún two thousand and six bóyá mi ò lè bóyá two thousand and twelve mo ò lè rántí dáadáa ọ̀gbẹ́ni ọ̀jọ̀gbọ́n túnde adégbọlá ọ̀mọ̀wé túnde adégbọlá tí ó jẹ́ oníṣẹ́ ìwádìí ní um, iot iléeṣẹ́ tó dá sílẹ̀ àti University of Ibadan. Ó jẹ́ olùkọ́ ní um IFRA ní University of Ibadan. Ó ṣiṣẹ́ ìwádìí kan, ó wò ó pé ṣé a lè lo ìmọ̀ gangan láti ṣe machine láti improve computer um láti improve natural language processing in computer because lára àwọn um ìdojúkọ tó máa ń bá àwọn computer scientist nípa Yorùbá ni wí pé wọ́n máa ń gbìyànjú láti mú èdè Yorùbá láti synthesize ẹ̀ sí machine ṣùgbọ́n wọn ò mọ bí wọ́n ṣe lè lo bó ṣe lè um process bó ṣe lè incorporate àmì ohùn bí bá a máa ń gbóhùn sókè àṣá àṣà àṣà sínú kan sínú machine yẹn. So ó ṣe ó ṣèwádìí pé ṣé a lè lo ìmọ̀ àwọn bàbá wa nípa speech synthesis nípa gángan láti improve machine learning or of ohùn of tone in Yorùbá ṣùgbọn àìní àìní ìfẹyìntì tó ló jẹ pé iṣẹ ìwádìí yẹn kò fi bẹẹ àwọn èèyàn fi bẹẹ máa lò ó àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe machine learning tó jẹ́ pé ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn gan ò tiẹ̀ mọ̀ nípa àṣà Yorùbá wọn ò nípa gángan wọn mọ bí gángan ṣe relate mọ́ um machine learning wọn ò dẹ̀ mọ bí a ṣe lè lo ìmọ̀ gángan láti improve machine learning ó yín so lójú tèmi ọ̀nà tí gángan fi papọ̀ mọ́ ọ̀nà tí Yorùbá fi mú orin, èdè àti ìmọ̀ àgbélẹ̀rọ which is technology ìmọ̀ ẹ̀rọ technology tán fi mú un papọ̀ nìyẹn ní ọ̀nà gángan. Ìyẹn sọ fún wa pé Yorùbá culture ó lè help wa láti tẹ̀síwájú nípa ìmọ̀ ẹ̀rọ ṣùgbọ́n kíyẹn tó wáyé oníkálùkù gbúdọ̀ ní ìmọ̀ si nípa um, ìmọ̀ nípa èdè Yorùbá àti nípa bí a ṣe ń lo àwọn um um àwọn ìmọ̀ bí a ṣe mọ bí a ṣe ń lo èdè Yorùbá, bí a ṣe lè bí bí àpẹẹrẹ nísìnyí máa fún yín lápẹẹrẹ ní two thousand and eighteen nígbà tí mo nígbà tí mo ṣì wà tí mo ṣì jẹ́ ọmọléèwé ní University of British Columbia, mò ń ṣiṣẹ́ nǹkan tí mò ń ṣiṣẹ́ lé lórí ọ̀tọ̀, èdè ilẹ̀ èdè èdè kan tó wà ní northern Nigeria tán ń pè ní Fungwa tí wọn tí àwọn bíi àwọn bíi one thousand péré ni àwọn tó ń sọ èdè yẹn ọpọlọpọ wọn ni àwọn fúlàní ti pa nígbà jihad usman dan fodio so àwọn tó kù wọn ju one thousand tí wọn ń sọ èdè yẹn lọ ni mo ṣiṣẹ́ lé lórí ṣùgbọ́n i was bored that time i was like i want to do something else i want to do a small project as i'm writing my dissertation bí mo ṣe ń ṣiṣẹ́ ìwádìí lórí dissertation mi mo ní mo fẹ́ ṣe project díẹ̀ mo wá ronú kan èdè yorùbá nípa ṣùgbọ́n ọmọ yorùbá ní mí kí ni mo lè research lé lórí nípa èdè Yorùbá ni mo wá fi bẹ̀rẹ̀ um research tí wọ́n ń pè ní um tí mo fi ṣe um research kan tí lórí ìlú Gángan tí I, I don't know, maybe the moderator can cite for the paper. It's called The Language um, The Language of Gángan. I am also title yẹn fún yín. Bóyá you can put it up there. Bóyá people can see it. The article, you don't have to pay to read it. It's open access you don't have to pay to it. I always try to, mo máa ń gbìyànjú láti publish àwọn ìwé mi ní open access so that oníkálukú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè kà. The title of the journal of the journal article is The Language of Gangan, a Yoruba Talking Drum. So I mo ṣe àwọn acoustic analysis kan bóyá um, if our moderator can put the link there. So The Language of Gangan, um, a Yoruba Talking Drum. People can, if they have interest, they can read further about how gangan communicates, the acoustic principles. So, so anyways, bí mo ṣe sọ ni bí ó ṣe bí yẹn ṣe jẹ́ nìyẹn. Kí n tó bọ́ kí n tó bọ́ sí um tọ́pìkì kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, um mo fẹ́ béèrè bóyá ní ìbéèrè tàbí àfikún tàbí àyọkúrò mo mọ̀ pé àwọn bàbá wa tí mo sọ̀rọ̀ nípa ìlo gángan, àyàn, òrìṣà àyàn, wọ́n máa ní àfikún tán máa sọ. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ààrẹ um Asùnyẹ̀rẹ́ tí wọ́n gbìyànjú. Jẹ́káyinfá. Ààrẹ okay Jẹ́káyinfá okay um nítorí mo rí um orúkọ wọn sọ Asùnyẹ̀rẹ́ okay. Ààrẹ Asùnyẹ̀rẹ̀ Asùnyẹ̀rẹ̀. Asùnyẹ̀rẹ̀ oh okay mi ò rí àmì ohùn dáadáa. Redododo. Sorry. Redododo. Okay. Mm-hmm. So ṣé ẹ ní àfikún tàbí àyọkúrò lórí nǹkan tí mo sọ yẹn tàbí ẹnìkankan tó bá ní ìbéèrè? Ẹ Ẹ kú iṣẹ́, kò ní bàjẹ́, Olódùmarè á máa tẹ̀ wá síwájú. Àṣẹ. Mo kí gbogbo. Mr Samuel jẹ́ ẹ̀ bá channel yín Mr Samuel. Má bínú bàbá rẹ̀, má bínú ẹ̀ tẹ̀síwájú torí Ọlọ́run. Ẹ ẹ eh, mo kí gbogbo wa pé a kú etí gbọ́ a kú ètò Ah, èmi ò ní nǹkan kan tí mo fẹ́ fi kún orí ọ̀rọ̀ ìlú tí wọ́n wí lọ títì torí pé ìmọ̀ tí wọ́n sọ yìí ó ti ó ti kẹnu juru tiwa lọ irú àwa ń sìn ní ìdílé bàbá tèmi tó bí mi wọn bá wọn ní bá wítàwí olùbàbá tèmi mi ò sì fẹnu jẹ́ olù kò sẹ́ni ọmọ èdè àyàn ni mí bí ẹni ọmọ pẹ́ ẹ̀ lọ́wọ́ àti ilé bàbá tó bí mi àti bàtà àti dùndún ni wọ́n ń lò ṣùgbọ́n nípa ìmọ̀ a ó rí i pé wọ́n ti pín ìlú yìí wọ́n ti pín sí bíi ìsọ̀rí méjì lóòótọ́ Ifá sọ fún wa Eh, nínú aláyàn náà sì ni wọ́n sọ fún wa pé gúdúgúdú ni bàbá ìlú Ifá gan sọ bẹ́ẹ̀ pé àìgùnlà ìdàgbà gúdúgúdú ìsọdọgba dùndún tó sì jẹ́ pé tí a bá fẹ́ bọ àyàn torí pé òòṣà ni àyàn gbogbo àwọn olù tí wọ́n kàn ń lu ìlú míì tí wọ́n mọ̀ sọ pé kódà ibi tí àyàn tí ó ṣe dé tó bá tàkókò tó yẹ kí wọ́n bọ àyàn ọ̀kan bẹ tí mo lọ bá wọn bọ́ńbẹ̀ yẹn jò nígbà tí wọ́n fẹ́ ṣènáwó kan tí gbogbo ọmọ ilé pátá tí wọ́n pé jọ so mo rí páwọn kan ti ẹ̀ gbé ní Facebook live video so tí wọ́n gbé tí wọ́n rìkọ́dù ẹ̀ tá a lọ bá wọn bọ àti Christian àti Muslim nínú ilé wọn wọn sọ pé torí pé àwọn jẹ́yẹn làwọn ò fi ní bọ àyàn tó sì jẹ́ pé ó ń lù wọ́n ní oòrò tí wọ́n máa ń ṣe fún àyàn bóyá wọ́n ń lọ ilé ọkọ wọ́n ń sin wọ́n máa ń lọ sí ọkọ ó ní àwọn orò tí ọmọ àyàn máa ń ṣe tó yẹ pé ọkọ tó bá fẹ́ fẹ́ irú ọmọ bẹ́ẹ̀ gan máa tún sanwó àyàn lọ́tọ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni bí wọ́n bá papòdà tí wọ́n bá dàgbà tí wọ́n bá rí bí àgbárí ìlú wọn ọjọ́ mẹ́rin tẹ́yìn bá ti gbọ́ ìlú tí wọ́n bá ti ń lọ àjàgbọ́n bàbá ìmọ̀ ni ah ọmọlúwo ló kú tí wọ́n fi túfọ̀ kí tí wọ́n fi wọ́de káàkiri bákan náà ló jẹ́ pé tó bá tó àkókò tó yẹ kí wọ́n bọ àyàn oríṣiríṣi ọ̀nà nígbà mọ́ yọjú sọ́mọ tó bá jẹ́ tí wọ́n fi àṣẹ tí wọ́n fi àtọ̀ ìlú dá àṣẹ gangan lóòótọ́ tọ́jọ́ ojúlówó ọmọ lù pọ́nbélé tọ́jẹ́ pé òmíì tó bá jẹ́ pé ń lù gan ni ó lè gbé ìlú yẹn kọ́ síbi tó gbé kọ́ sí eku ó sì lọ jẹ awo ojúlu tọ́jẹ́ pé kódà bẹ́ẹ̀ bá gbé kalẹ̀ nínú ilé láàrin ọdún kan ni mo kó kọ́ sínú ilé mi rẹ́gẹ́dẹ́ nǹkan kan ò débẹ̀ ṣùgbọ́n tó bá táwọn kò tó yẹ kéèyàn bọ́ téèyàn ń ṣe tí ọ̀gbẹ́n tí sì ń yọjú lọ́wọ́ gbogbo ọ̀nà kọ̀sọ́gbẹ́n tí ọ̀kọ̀ọ̀kan fi pàṣà mọ̀ ni wọ́n fi ní à ah, yà lọ́ọ́ bọ àyẹn o àyẹn tí ń bínú nù so lọ́nà jẹ́ wá pín lù sí ìlú pọ̀ a ní bẹ̀m̀bẹ́ a ní kóso ojú kan ni kóso yẹn máa ń ní a ní kóso a ní àràn tá a tó pè ní ìpèsè àgbá wà ara ìlú náà ni torí pé bíbá ṣe sọ pé ẹ̀ ń lé lọ́jọ́ ọ̀lù ní ń tọ̀run bọ̀ wá sí òde ìsálayé kódà ara ẹ̀ ní ka arúmọ́ tá a bá fẹ́ ka gangan rẹ̀ látún ka agogo tá máa ń lù pẹ̀lú fá táwọn babaláwo máa ń lù ara ìlù náà ni torí pé bí wọ́n bá ń lù ọlọ́rọ̀ tí kálukú máa ń sọ tí sì fẹ́ máa ń jó torí pé nǹkan tó bá tá a bá ti ń lù tó bá ti ní ọ̀pọ̀ ọmọlẹ́yìn tó dẹ̀ ti ní beat apẹ́pẹ́ gan bẹ tó yẹ pé wọ́n ó lu igi tí wọ́n máa fi lura wọn tó sì jẹ́ pé yóò máa dùn gbọ́ abẹ̀bẹ̀ ń bẹ tí wọ́n máa tó fi lura wọn ara ìlù náà ni Yorùbá kà mọ́ ṣùgbọ́n kí n dúró lórí méjì yẹn bẹ́ẹ̀ ṣe sọ ṣe rí dùndún àti bàtà bí wọ́n ṣe sọ òótọ́ wọ́n ti kó papọ̀ pé bí wọ́n ṣe bíra wọn ṣùgbọ́n dòndón ó dá dúró tó sì ní àwọn àsọmọgbẹ ẹ̀ bàtà dá dúró tó láwọn àsọmọgbẹ ẹ̀ irú gúdúgúdú àpè ní bàbá àlù yìí nìsín òun àti dòndón ni ẹjọ́ máa ń lọ ibi tí wọ́n bá ń lọ ṣùgbọ́n tá a bá wá fẹ́ bọ́n tí ń jẹ́ àyàn àgbà pé gúdúgúdú ló bí gbogbo ìlú bí a bá fẹ́ bọ àyàn àbí wọ́n fẹ́ perí àyàn dandan gúdúgúdú gbọ́dọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n dòndón ni gúdúgúdú ń bá ṣe ìyẹn ni wọ́n máa ń gbé bọrùn tí máa ń nídàálójú bíi ti bàtà wọ́n máa fi bílálà méjì ìlú gbólóhùn méjì náà ló ní lẹ́yìn kan sọ wéléwélé ko kòkò wéléwélé kòkò gẹ́gẹ́ bí àmì ohùn tí wọ́n sọ ṣùgbọ́n nínú àwọn àmì ohùn tí a rí pó pé ara dòdò ló pé sí jù a ní ìyá àlù gángan tí wọ́n ń wì ó tún yàtọ̀ sí èyí tí wọ́n ń tà ń gbé káàkiri láàrin ìyá àlù a ní gúdúgúdú tó jẹ́ bàbá àlù nínú ìlú dùndún bákan náà la ní ọmọlé tí wọ́n máa ń dè lẹ́yìn dòdò náà ló wà a ní aguda wọ́n tún máa ń pè yẹn ní kẹríkẹrí òun máa ń tóbi ọ̀fẹ́ máa ń tó yàá lù ìgbájú ìgbámú ọwọ́ méjèèjì yẹn fi máa ń lu òun bẹ́ẹ̀ àbí kí wọ́n mú ọ̀pá méjì lọ kí wọ́n fi máa lu aguda ni bẹ́ẹ̀ ni a ní ẹ̀yìn gángan gángan tí wọ́n wì òun àwọn tó bá jẹ́ àgbàlagbà ó lù ni wọ́n fi sábà máa lù torí pé wọ́n máa fi èékánná sí lójú tí bá ń sọ̀rọ̀ báyìí ni wọ́n fi máa ń sọ pé àti ránmú gángan kò sẹ̀yìn èékánná wọ́n máa gbé èékánná lé lójú ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní gángan ni wọ́n ń pè ní àdàmọ̀ wọ́n tún máa ń pè ní àpàlà ni làwọn onífújì sábà máa ń lò àwọn fújì ń lò tiẹ̀ ní kò ní sábà wọ́n á máa lo ìyáàlú náà ṣùgbọ́n àdàmọ̀ yìí ló máa ń ló máa ń ṣáájú ìlú wọn tó sì máa ń pòwe dáadáa lẹ́yìn náà tún ní ìlú kan tá à ń pè ní kànàngó kànàngó yìí tí a ní làwọn jagunjagun ìgbà wáṣẹ̀ ni wọ́n máa ń lò tí wọ́n bá lọ sójú ogun ohun tiẹ̀ kéré béèyàn bá wà níbi tí ìdákẹ́rọ́rọ́ wà tí nǹkan silent tí wọ́n bá fi pèèyàn báyìí ohun tí máa ń sọ ohun akọni máa ń sọ ó máa ń jẹ́ bóyá jagunjagun fẹ́ nǹkan kan ń bọ̀ torí pé bíi òfófó ni àwọn àyàn tó bá jẹ́ onílù jagunjagun máa ń ṣe tó bá ti ń pè é lákọ lákọ bẹ́ẹ̀ ni agbára ogun ọ̀sẹ̀ máa gun irú àwọn àyàn bẹ́ẹ̀ tó fi jẹ́ pé nígbà wáṣẹ̀ ó wà nínú òwe Yorùbá gan pé ìjòyè kìí mú òṣèré ọba kìí máré pé onílù ogun ọ̀gbọ́dọ̀ kó ogun èémú onílù lójú ogun tó bá yà jẹ́ pé nígbà tí orí wọn gbọ́dọ̀ pa ẹni tó bá jẹ́ onílù àbò ní fèrè tí o kò wọn tó máa ń fọ tí o kò fáwọn jagunjagun ara ìlú náà la kà kún wọn gbọ́dọ̀ parú wọn àbí kí wọn múrú wọn lójú tí wọn bá yà kórú wọn wọn yà ẹni tó bá ṣẹ́gun ni wọn ó tó tẹ̀lé ni wọn ó lu ìlú àlùṣẹ́gun àjàṣẹ́gun ni wọn ó lù tẹ̀lé lọ sí ilé ní abala irú bàtà ń sìn èdè méjì àmì ohùn méjì ni bàtà ní dò àti re ni ibi àkọ́kọ́ kó ṣe pòpòpò pépé pọpọpòpòpòpòpòpò òbí bàtà bóun ṣe máa ń sọ ti ẹnu wọn ní a ní ọmọlé mẹ́ta a ní kú di bàtà a ní kú di bàtà a ní kú di bàtà bẹ́ẹ̀ ni a ní ọmọlé mẹ́ta òwe tó jẹ́ gúdúgúdú yẹn tí a fi máa ń bọ àyàn kì í bá bàtà lọ sóde. So lẹ́yìn omele akọ omele abo so ni àwọn bàtá ní a sì tún wá ní àwọn àgbámọ́lẹ̀ tó dàbí gba ètí àwọn tó máa ń jọ bíi àràn àtoníbàtá àtonídòdò wọn máa ń lo ilé wọn tún ń pè lákùúbà àgbámọ́lẹ̀ so bí wọn ṣe máa ń pè nìyẹn so ibi tí ẹ wá mú wa lọ yìí nínú ìmọ̀ ti alákadá ilẹ̀ mú wa lọ ṣùgbọ́n bí irú àwa ṣe wà ń sìn àwa ò fi akada kọlù bí ó jẹ́ pé ká mọ̀ ọ́n lù ká sì fi sọ̀rọ̀ kí àwọn èèyàn ò kí a fi kìyàn gẹ́gẹ́ bí oríkì ẹ̀ pé ìran báyìí ni bóyá eh, yàtọ̀ sí ìran àrẹ̀sà ìran olúgbọ́n ìran olúkòyí eh, gbogbo àwọn àbí odòjé eh, gbogbo àwọn báwọn ìran olúòjé tí ó wà yàtọ̀ síyun kálukú tún ní òkì kọ̀ọ̀kan bóyá ìlú àbí òkì àdáni irú ní ìsìn tó bá jẹ́ pé a bá tún sọ pé òjò léyàn ó lókì táyàn máa ń kì í tó bá sọ pé lónú igi lango lógun òjò òkújò lúgbé tí wọ́n ń pè ló ń dà rárá lónú igi lango lógun tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá ní ìbejì oríkì wà fún ìbejì lọ́tọ̀ tó jẹ́ pé ọ wá látara lu nítòsí tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú lù láti fi kìyàn ni pé bóyá a wà ní àwùjọ kan tó bá tún ṣẹlẹ̀ tí a rí òun lù tó máa ń fi sọ ọ di oríkì fún irú àwọn ìran míì tó jẹ́ pé yóò padà wá di oríkì ìran wọn so nǹkan tí èmi kàn ní díẹ̀ bóyá tí mo sọ yìí bóyá ó wúlò fétò tá a ti ń bá torí mo kàn ṣẹ̀ṣẹ̀ ibi tẹ́ ti ń béèrè yẹn mo kàn ṣẹ̀ṣẹ̀ wọlé kì í jẹ́ pé mo gbọ́ ètò láti ilẹ̀ bóyá kò sì ní wúlò ṣùgbọ́n àwọn nǹkan tèmi kàn mọ̀ díẹ̀díẹ̀ ara díẹ̀ lára nǹkan tí mo mọ̀ nípa ìlù lílù ni torí pé àyàngalú ó ní oríkì tiẹ̀ tó dá dúró ẹ máa ń kì pé àyàngalú atójẹ tó tà amúnidé hòròhòrò ọlọ́jà amúnijẹun abahun kọ̀kọ́lé kọ̀kọ̀sẹ́kẹ́ kọ̀họkùn tó bá jí a máa lé kerekese láruru aláruru oríkì díẹ̀ láàrin àyàngalú náà kódà ńgbà tí àwọn ọ̀dọ́ òde òní tí wọ́n tún dáńtẹ́ já àwọn fújì tí wọ́n tún dá ẹgbẹ́ ọmọ onílù sílẹ̀ ní tìgbàlódé tí wọ́n pè ní apman àbáláyé kinní kan ni mi ò mi ò mọ lórí tán dáadáa torí pé mo ti kúrò láàrin wọn sọ díẹ̀ tí mi ò bá wọn ṣèpàdé yẹn mọ́ nínú àwọn orin tí wọ́n tó kọ ní anthem wọn wọ́n tún ní ó tún jẹyọ pé ìṣẹ̀ṣe wa ni nínú ẹ̀ wọ́n sọ pé ẹ̀ẹ́ tiwantiwa èè tiwantiwa iṣẹ́ bàbá wa àdáyébá àyàngalúwa oníṣìṣe ìṣe wa ní ìṣẹ̀ṣe wa ní ẹgbẹ́ èè ẹgbẹ́ ẹ jẹ́ ká gbé lárugẹ àyàngalúwa kò ní bàjẹ́ o ẹ jẹ́ ká gbé lárugẹ àyàngalúwa kò ní bàjẹ́ o ṣé ara rú tó bá jẹ́ pé ó ń lù tí nǹkan bá wá pa ọmọ àyàn àtọmọ àyàn papọ̀ tí wọ́n bá tó ń sọ̀rọ̀ láti lè gbàgbọ́ wọn a máa fi búra torí pé wọ́n gbà pé àyàngalú létí wọ́n lè sọ pé gudugu kùsànrin ń gbọ́ torí pé lára gudugudu yìí ni kùsànrin wà kéré kan bẹ ní abẹ́ là ń pè ní kùsànrin wọ́n tó lè sọ pé àyàngalú ń gbọ́ tán bá ti sọ báyìí láàrin ara wọn wọn nígbàgbọ́ àbí wọn bá gbèlú ọ pé àyàgá wọn ò tún fọ gbálù wò pé à àyàgá ló ń gbọ́ nǹkan tó ń sọ yìí o tó wọn ò tún fọ gbà wò tó bá jẹ́ gúdúgúdú ni wọn fọ gbà wò láti lè fi búra láti fi sẹ̀rí ọ̀rọ̀ tó sì mọ̀ pé tó bá jẹ́ pé nǹkan yìí ò rí bẹ́ẹ̀ nǹkan á béèrè pé àyàgá ló ó béèrè ní ọwọ́ onítọ̀hún so tó bá jẹ́ nǹkan bíi irọ́ wọn ń fi àyàgá lú wọn kì í fi í sẹ̀rí wọn sì pè sí ọ̀rọ̀ pé tó bá jẹ́ irọ́ ṣùgbọ́n tó bá ti sọ̀rọ̀ pé tó rà tí wọ́n bá pera wọn jọ láwùjọ tó bá wò pé lágbájá ò ṣe nǹkan báyìí tó bá lò ọyá fàyàgalú búra pé ò ṣe tọ́bẹ̀ ilé fi àyàgalú búra gbogbo wọn ti gbàgbọ́ pé kò ṣe torí pé tó bá jẹ́ pé ó ṣe kò ní fi àyàgalú búra ní orí èké àbórí irọ́ ní ara nǹkan tá a sì fi máa ń bá àyàgalú wọn máa ń fi èkuru funfun bọ́ èkuru ẹ máa ń fi adìẹ ẹ máa ń fi ẹran bọ́ págbára yìí bá sì wà sí ni ọtí obì gbogbo àwọn nǹkan báyẹn wọ́n máa fi ń bọ àyàngalú kò jẹ́ ìwọ̀nba tí mo ní um láti lè ṣàlàyé díẹ̀ nípa ìlù tí ẹ wí um mo kí gbogbo wa pé ètò kò ní bàjẹ́ ire o. ẹ ṣé gan so ẹ ṣeun gan um mo dúpẹ́ lọ́wọ́ yín ń pẹ́ ẹ ìdí tèmi ò fi lọ sí tí mo fi dárúkọ gbogbo àwọn ìlú tẹ́ sọ yẹn ni pé mo fẹ́ yẹ ká mo kàn fẹ́ focus lórí àwọn pé bí machine bí a ṣe create a, bí Yorùbá machine um, synthesize tone machine trans And um, what's it called speech synthesis ni mo ṣe dá ní àwọn yẹn so mo dúpẹ́ pẹ́ tiẹ̀ ṣèyàn àwọn olùkọ́ tẹ̀ dárúkọ tí mi ò tiẹ̀ mọ̀ wà ń bẹ̀ ó ti mi o tie mo wa be o ti so um, article tí mo sọ nìyẹn mo fi sókè yẹn it's about um, the title of the article is um, the language of Gogo a yoruba talking drum it's um, acoustic analysis acoustic analysis of Yoruba talking drum. So nǹkan tí mò sọ lẹ́ẹ̀kan ni pé as at 2018, thousand and eighteen bó ti jẹ́ pé a ṣe mọ̀ nípa gbọ̀ngàn tipẹ́tipẹ́ kò sẹ́ni tó gbìyànjú láti ṣe acoustic analysis ẹ̀ nítorí gbogbo ìgbà tá a máa ń wò ó wọ́n á kàn máa wò ó lásán wọn ní ṣe acoustic analysis. So um, èrò tèmi láti lo ìmọ̀ ẹ̀dá èdè and láti lo ìlànà science phonetics láti analyse àwọn àṣà Yorùbá tó jọmọ́ nípa ohùn àti ìlù so in general gbo ní àkótán nǹkan tí mo fẹ́ sọ ni pé èdè àṣà yorùbá. ẹ dákun sá ṣé a lè rí átíkù yẹn download. yeah mo ti fi síbẹ̀ is open access mo ẹ download ẹ pé ó máa download pdf. mo ṣá lè rí download. ó ma download as pdf ẹ kàn click lórí tí mo upload sin. ẹ lè ẹ refresh link yín ó máa pdf ẹ ma download pdf because ẹ lè wò online freely ó yé the title of the article is. Um, The Language of Gongon, Yoruba Talking Drum. Ẹ click lórí article yẹn, download the PDF directly and you can read the PDF on your phone or whatever device you're using.